káàbọ̀ sí àjọ abalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára adébànkẹ́ aládé lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gíwá ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà káyọ̀dé ẹgbẹ́tókun ni ó ti ń sọ pàtàkì àwọn ọ̀dọ́ nínú fífẹsẹ̀ ètò ààbò múlẹ̀ dáradára káàkiri orílẹ̀-èdè nàìjíríà ẹgbẹ́tókun ló fi èyí léde níbi tí ó ti fìdí rẹ̀ múlẹ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí ṣètò ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọ̀dọ́ ní ọdún 2024 yìí láti lè fi ṣe ayẹyẹ ọjọ́ àwọn ọ̀dọ́ ti àjọ United Nations Nations káàkiri gbogbo orílẹ̀-èdè àgbáyé ètò wáyé ní àná ọjọ́ kejìlá oṣù yìí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ní gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó ti ń retí láti kéde ọjọ́ tí ètò ìmọ́tótó yóò máa wáyé lóṣooṣù ní ìpínlẹ̀ náà kọmíṣánná fún ọ̀rọ̀ agbègbè àti ìdáàbòbò omi Tókunbọ̀ Wahab ló sọ eléyìí wípé gómìnà yóò tó fi ọjọ́ náà léde láìpẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu agbẹnusọ fún àjọ òun Kúnlé Adéṣínà jáde wípé ìṣèjọba ìpínlẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n ṣe èyí láti lè mú kí ìpínlẹ̀ ọ̀hún wà ní àìléwu fún gbogbo olùgbé rẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ kò dín ní àgbẹ̀ tó tó ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n ní ìṣèjọba ìpínlẹ̀ Ògùn ti pinnu láti fún ní ilẹ̀ àti àwọn ohun ìdáko mìíràn láti túbọ̀ lè mú àyípadà dé bá ọ̀wọ́n gbogbo àwọn oúnjẹ bíi ìrẹsì àgbàdo gbàgùdá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtẹ̀jáde kan tó jáde látẹnu kọmíṣánná tó rí sí ọ̀rọ̀ iṣẹ́ ọ̀gbìn àti ìdáàbòbò oúnjẹ ní ìpínlẹ̀ ọ̀hún Bólú Owótọ́mọ èló sí aṣọ sọ lójú ọ̀rọ̀ náà nígbà tó ṣe àbẹ̀wò sí ilẹ̀ oko èyí tó tó igba éka ní Magboro ní ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Òwòde. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà oníṣòwò ọkùnrin ni àti ọ̀gá àgbà fún ilé ìfowópamọ́ UBA Tony Elumelu ni ó ti fi ayélujára rẹ̀ gba àwọn oníṣòwò ní ìmọ̀ràn láti ní àfojúsùn ohun tí wọ́n fẹ́ fún okòwò wọn. Elumelu ló tẹ̀síwájú láti tẹnumọ́ wípé ṣíṣe àṣeyọrí jẹ́ ohun tí wọ́n gbọ́dọ̀ máa lépa nínú èyíkéyìí ìdojúkọ èyí tí wọ́n bá ń rí lẹ́nu iṣẹ́ wọn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà lúmọ̀ọ́ká òṣèrékùnrin ni Yomi Fabiyi ni ó ti sọ pàtàkì ṣíṣe ìdárayá fún àwọn ọ̀dọ́ pàápàá jùlọ àwọn tó ń gùn lé ẹni ọgbọ̀n ọdún àti ogójì ọdún láti lè ṣe àǹfààní fún wọn lọ́jọ́ alẹ́ Fabiyi ló yànnàná ìdí tí ṣíṣe èyí fi pọn dandan láti túbọ̀ lè mú àwọn àìsàn tàbí àrùn tó lè sodo sínú àgọ́ ara wọn kúrò àti wípé kí wọ́n máa jẹ oúnjẹ tí yóò ṣe àgọ́ ara wọn ní òòrè. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún tá a bá mọ rírì lórí orin àná ènìyàn á máa rí òmíràn gbà yorùbá tún máa pòwe wípé ènìyàn láṣọ ènìyàn lúmọ̀ọ́ká àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ ni aláṣẹ àti olùdarí iléeṣẹ́ èsì mídíà ṣògo rẹ́nìkejì àbíọ́nà ni ó ti ń dúpẹ́ dúpẹ́ pé òkun lọ́wọ́ àwọn ìlúmọ̀ọ́ká olólùfẹ́ ẹbí ọ̀rẹ́ ìyàwó àti ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ ètí wọn yẹ sí ní àná ọjọ́ ìbí rẹ̀ àìkà ìníye àdúrà ìkíni tòun ti ẹ̀bùn ló ti ń kọlu fún ipa tí ó ti kó nínú ayé àwọn tó súnmọ́ Ṣògorẹ́nìkejì ò ṣàìmọrírì gbogbo àwọn tí wọn ò fi gbígbọ́ ṣe aláìgbọ́ tí wọ́n sì yẹ̀ sí i àdúrà lójú fi ṣe àfikún ìdúpẹ́ náà wípé ohun tó ń jẹ́ ayọ̀ kò ní dẹ́kun nínú ilé gbogbo wọn. ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí kí n máa fi dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin ènìyàn pátápátá tó kì mí fún ayẹyẹ ọjọ́ ìbí ogójì ọdún mo mọ́ lóore o thank you very much and God bless you ẹ ṣé o ẹ ṣé gan-an ni mo dúpẹ́ púpọ̀ thank you and God bless you. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúmọ̀ òṣèré tókẹ́ Jamil ni ó ti ń fi ayélujára rẹ̀ kéde wípé wọ́n wá òṣèrékùnrin ọkọ̀ya Samuel Adéwálé tókẹ́ ló fi àwòrán òṣèrékùnrin náà léde lórí ayélujára rẹ̀ tó sì rọ àwọn ènìyàn tí wọ́n bá kẹ́fìrí arákùnrin ọ̀hún láti kàn sí àgọ́ ọlọ́pàá ètí ó bá súnmọ́ wọn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta àwọn baba wa máa pòwe wípé ẹni tí kòkó rẹ̀ báyè òun náà ló mọ̀ lọ ọba Abdulwasiu Gbọ́láhàn Sultan Lawal onírù ti ìlú Irù ni wọ́n ti fi ọ̀rọ̀ ìdíje Olympics ṣe àpèjúwe ọ̀rọ̀ fún àwọn ènìyàn tí wọ́n sì ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé sórí ayélujára wọn wípé ẹni tí ó bá fẹ́ dé ibi gíga láyé ò gbọ́dọ̀ fi ààyè sílẹ̀ fún àwọn ìdààmú tó lè pin ọkàn rẹ̀ sí méjì láti lè dé ibi tí ó ń lọ ọba Lawal ni ó fi èyí ṣíde ọ̀sẹ̀ tuntun tí wọn ò ṣàìsọ ewu tó wà nínú kí ènìyàn má ní àfojúsùn tàbí àwọn ohun tó ń pinnu láti ṣe àṣeyọrí láyé bí wọ́n ti ń kí àwọn ènìyàn kú ọ̀sẹ̀ tuntun náà ni wọ́n tẹ̀ mọ́ wọn létí wípé ẹni tó bá fẹ́ jọun gbọ̀ngbọ̀n ó di dandan kó ti ilẹ̀kùn rẹ̀ gbọ̀ngbọ̀n. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì lúmọ̀ọ́ká olórin afrobeat tí gbogbo ènìyàn mọ̀ sí àṣàkẹ́ ni ó ti sọ ìdí tí ó fi fẹ́ràn láti máa fi èdè yorùbá kọrin pàápàá jùlọ nígbà tí ó bá ń ṣe fọ́nrán lórí ayélujára rẹ̀ pẹ̀lú àwọn olólùfẹ́ rẹ̀ ó tako ọ̀rọ̀ tí àwọn kan ń gbépò yẹnu wípé òun ò lè kọrin ní èdè gẹ̀ẹ́sì ṣùgbọ́n òun mọrírì èdè abínibí tòun. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní lá látàrí rògbòdìyàn tó ń lọ lọ́wọ́ láàrin àwọn ìbejì olórin tàkásùfé P-Square ọ̀kan lára wọn tí àwọn ènìyàn mọ̀ sí Mr P ni ó ti kọ lẹ́tà àfihàn sí ìkejì rẹ̀ tí ìnagijẹ tirẹ̀ ń jẹ́ rude boy Mr P ni ó ti ń fajúro tí gbogbo gbọ́nmi sí omi òtó èyí tó ń lọ lọ́wọ́ yìí tó sì ń jẹ́ kí ìkejì rẹ̀ máa mọ àwọn ìpalára èyí tí ìjà àti ìpínyà yìí mú dé bá iṣẹ́ orin wọn ó tẹ̀síwájú láti mẹ́nuba àwọn orin tí wọ́n jọ kọ papọ̀ tó sì sọ àwọn di ohun tí àwọn dà lónìí bí ó tilẹ̀ jẹ́ wípé rude boy ń ka gbogbo orin yìí gẹ́gẹ́ bí àtinúwá rẹ̀ nìkan Mr P ni ó ṣe àfikún láti sọ bí inú rẹ̀ kò ti dùn sí ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí tí òun náà sì ń gbé ìgbésẹ̀ láti mú ohun gbogbo padà bọ̀ sípò ṣùgbọ́n tí ìkejì òun ò jẹ́ láti ṣe àkótán ọ̀rọ̀ náà lórí ayélujára rẹ̀ Mr P jírẹ̀bẹ̀ sí ìkejì rẹ̀ láti dẹ́kun bíba òun jẹ́ lójú àwọn olólùfẹ́ òun àti bí ó ti máa ń bẹlu àtẹ́lu òun nígbàkúgbà tí wọ́n bá pè fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò òun ni ní ju báyìí lọ fún àjà àbálẹ̀ wòyá múlùdùn mẹ́wàá ti sáà yìí ṣùgbọ́n ká tó máa ṣẹnu dédé ìṣíbí ẹ máa rántí wípé ṣiṣẹ́ ṣiṣẹ́ ó jàre ìṣẹ́ adébánkẹ́ aládé lórúkọ tèmi ń jẹ́ ire àti ayọ̀ náà láwọn máa fi pàdé ó dàbọ̀.